ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ láti ọwọ́ d.o fagúnwà akara ogun àti àwọn òbí rẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi bí òwe bí òwe ni à ń lu ìlú agídìgbò ọlọ́gbọ́n ní í jó ọ̀mọ̀ràn ní sí í mọ̀ ìtàn tí wọ́n sọ yìí ìlú ògídìgbò ni èmi ni ẹni tí yóò lu ìlú náà ẹ̀yin ni ọlọ́gbọ́n tí yóò jó o ẹ̀yin sì ni ọ̀mọ̀ràn tí yóò mọ̀ pẹ̀lú. Àwọn àgbà máa pa òwe kan, "Ẹ kọ́ bí mi bí wọ́n ti ń pa'dán." Wọ́n ní bí eégún ẹni bá jó, bí eégún ẹni bá jó ore, ore á yá ni. Tòótọ́ ó ṣe bí èwe o. N kò fẹ́ kí ẹ jó ìlù mi bí ìgbà tí yànmùyánmú bá ń jó ìbẹ̀m̀bẹ́ tí ó ń ta ẹsẹ̀ wàìwàì tí ẹsẹ̀ rẹ̀ kò sì bá ìlù dọ́gba. Ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ kí ẹ jó ìlù náà dáadáa kí ẹ jó tayọ̀tayọ̀, kí ẹ jó tẹ̀ríntẹ̀rín tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn yóò máa fi owó lé yín lórí, tí wọ́n yóò máa ju aṣọ sí yín lójú ijó, tí àwọn ọkùnrin yóò máa dọ̀bálẹ̀, tí àwọn obìnrin yóò sì máa kúnlẹ̀ níwájú yín nígbà tí ijó yín bá ń dùn mọ́ wọn. Ṣùgbọ́n bí ẹ bá sì ń fẹ́ kí ijó yín dára, ohun méjì ni ẹ ní láti ṣe. Ẹ̀kínní ni pé nígbà tí ẹnìkan bá ń sọ̀rọ̀ nínú ìtàn yìí, ẹ ó fi ara yín sí ipò olúwa rẹ̀ ẹ ó máa sọ̀rọ̀ bí ẹni pé ẹ̀yin gan ni bí ẹnìkan bá sì ń dá ẹnìkejì lóhùn ẹ ó ka ìtàn náà bí ẹni pé ẹ̀yin ni ẹ jókòó tí ẹnìkan ń bá yín sọ̀rọ̀ tí ẹ sì ń fún olúwa rẹ̀ ní èsì tí ó yẹ gẹ́gẹ́ bí ọ̀mọ̀ràn pẹ̀lú èyí tí í ṣe ohun kejì tí ẹ ò ṣe ẹ ò máa tìkára yín fa àwọn ọgbọ́n yọ bí ẹ bá ti ń ka ìtàn yìí lọ N kò fẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ ní ìbẹ̀rẹ̀ yìí kí n má ba à dàbí onísọkúsọ àti bí ẹni tí a fi ojú ọ̀nà sílẹ̀ tí ó ń bá inú igbó kiri. N ò fẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ ní ìbẹ̀rẹ̀ yìí kí n má ba à dàbí àti bí ẹni tí a fi ojú ọ̀nà sílẹ̀ tí ó ń bá inú igbó kiri. N ó gbé ìlù mi nísinsìnyí, n ó sì máa lù ú. Mo sì fẹ́ kí ẹ̀yin náà tún agbádá yín ṣe, kí ẹ ju apá rẹ̀ lé èjìká yín, kí ẹ múra sílẹ̀ fún ijó, kí ọ̀rọ̀ náà ba lè papọ̀ bí ọ̀rọ̀ tí ó wí pé “Èmi lè jó, ìwọ lè jó. Èmi lè jó, ìwọ lè lù. Kòkòrò méjì ló pàdé.” Òwe àgbà ni o. Ni òwúrọ̀ ọjọ́ dáradára kan báyìí ni ojú ọjọ́ mọ́ kedere. Ojú ọjọ́ mọ́ kedere. Ìkuukù lọ sí ilé rẹ̀, àwọn ẹranko ìgbẹ́ sì sùn lọ, àwọn ẹranko ilé ń jẹ àmúwá Ọlọ́run, àwọn ẹyẹ sì ń yin Ẹlẹ́dàá wọn. Atẹ́gùn àlàáfíà ń fẹ́ lu àwọn ewéko ìgbẹ́, gbogbo wọn dúdú mirimmiri. Òòrùn yọ ní ìlà oòrùn nínú ọlá tí Ọlọ́run ti fún un. Ó tan ìmọ́lẹ̀ sínú ayé, àwọn ọmọ ènìyàn sì bẹ̀rẹ̀ sí í wọn. Èmi pẹ̀lú Èmi pẹ̀lú jókòó lórí àga mi, mo fẹ̀yìntì gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀, mo ń gbádùn ara mi. Kò pẹ́ púpọ̀ tí mo jókòó yìí ni mo rí tí ọkùnrin arúgbó kan wọlé tọ̀ mí wá. Ó kí mi, èmi náà sì kí i. Níwọ̀n bí mo sì ti wòye pé ó ń fẹ́ jókòó, mo gbé àga fún un, mo kọ ojú àga tirẹ̀ sí tèmi. Lẹ́yìn ìgbà tí àwa méjèèjì jókòó tán, a bẹ̀rẹ̀ sí í ṣe àwàdà, a sì ń rẹ́rìn-ín bí ẹni pé a tilẹ̀ ti mọ ara wa rí ni ṣùgbọ́n kò pẹ́ púpọ̀ tí à ń ṣe èyí náà ni mo kíyèsí tí ọkùnrin náà mi ìmí ẹ̀dùn kanlẹ̀ tí ọkùnrin náà mí ìmí ẹ̀dùn kanlẹ̀ bí ẹni pé ó ń ronú ohun ńlá kan bí mo sì ń pète àti béèrè ìdí rẹ̀ tí ó fi ṣe bẹ́ẹ̀ òun pàápàá bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ ó wí báyìí pé mú ohun ìkọ̀wé rẹ bẹ̀rẹ̀ sí í kọ ìtàn tí èmi ó sọ wọ̀nyí sílẹ̀ má ṣe fi sílẹ̀ di ọjọ́ mìíràn kí àǹfààní rẹ̀ kí ó má bàa ré ọ kọjá èmi pàápàá kìbá ti wà lónìí bí kò ṣe pé mò ń ronú ẹ̀yìn ọ̀la nítorí ẹ̀rù ń bà mí kí n má bàa lọ kú ní àìròtẹ́lẹ̀ kí ìtàn náà sì kú pẹ̀lú mi ṣùgbọ́n bí mo bá sọ fún ọ lónìí tí ìwọ bá sì kọ ọ́ sílẹ̀ dáradára bí ọjọ́ mi bá tilẹ̀ pé tí mo kú àwọn ọmọ aráyé kò ní gbàgbé mi. lẹ́yìn tí ó sọ báyìí tán mo yára sáré lọ sí ibi tí àwọn ohun ìkọ̀wé mi wà mo kó wọn wá sí orí tábìlì mi nígbà tí mo sì sún àga mi mọ́ tábìlì tán tí mo jókòó dáadáa mo wí fún ọkùnrin náà pé mo ṣetán kí ó máa bá ọ̀rọ̀ rẹ̀ lọ ó sì bẹ̀rẹ̀ sí í sọ ìtàn ara rẹ̀ ó wí báyìí pé èmi ni àkàrà ògùn ọ̀kan nínú àwọn ògbójú ọdẹ ayé àtijọ́ ọdẹ ni bàbá tí ó bí mi ṣe olóògùn ní sì ṣe pẹ̀lú bàbá mi ní ẹgbẹ̀rún àdó àtọ̀ rẹ̀ jẹ́ ẹgbẹ̀rin òǹdè sì jẹ́ ẹgbẹ̀ta ọ̀tálúgba sìgìdì ní bẹ ní ilé wa ọ̀sán yìí ibẹ̀ kò sì ṣe é fẹnu sọ àǹjẹ̀nù ni màá sọ ilé de bàbá mi bí n kò bá sí ní ilé nítorí kò sí ẹni tí ìwọ ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ èèwọ̀ ni ṣùgbọ́n bí ó ti ní oògùn tó ní síbẹ̀ òun kò kápá ìyá mi nítorí pé ògbólógbò àjẹ́ ni ìyá mi ṣe ní àkókò ìgbà kan ọmọ mẹ́sàn-án ni bàbá mi bí èmi sì ni àgbà gbogbo wọn Ìyàwó mẹ́rin ni ó ní pẹ̀lú, ìyá mi sì ni ìyálé gbogbo wọn. Ó ń bí, wọ́n bí ọmọ mẹ́rin, ìyàwó tí ó tẹ̀lé bí mẹ́ta, ẹ̀kẹta bí méjì, ẹ̀kẹrin kò tilẹ̀ bí rárá. Ó ṣe ní ọjọ́ kan, ìyá mi àti ọ̀kan nínú àwọn ìyàwó wọ̀nyí jà, wọ́n sì kó ẹjọ́ náà lọ sí ọ̀dọ̀ bàbá mi, ó sì dá ìyá mi lẹ́bi èyí tí ó mú kí ìyá mi bínú púpọ̀ ó sì pinnu láti gbẹ̀san. Ó bẹ̀rẹ̀ sí í hu ìwà àjẹ́ rẹ̀ tó bẹ́ẹ̀ tí ó pa ọmọ mẹ́jọ nínú àwọn ọmọ bàbá mi, ó sì pa ìyàwó mẹ́ta. Kí ọdún náà tó parí, ó wá jẹ́ pé ó ku èmi nìkan gẹ́gẹ́ bí ọmọ, ó sì ku òun nìkan gẹ́gẹ́ bí ìyàwó. Wò mí ọ̀rẹ́ mi, bí o kò bá ì tí ì ní ìyàwó, jọ̀wọ́ ronú kí o tó ní i lóòótọ́ ó yẹ kí ìyàwó rẹ lẹ́wà kí ẹ má bàa tètè sú ara yín ṣùgbọ́n síbẹ̀ ibà ni èyí ni mọ kò sì dára kí ìyàwó rẹ má ní ọgbọ́n orí nítorí kí ẹ bá lè bá ara yín jọ ṣùgbọ́n eléyìí pàápàá kò tó nǹkan ohun tí ó ṣe pàtàkì jù ni pé ìwà ìyàwó rẹ kò gbọ́dọ̀ ṣàìdára níwọ̀n bí ó ti jẹ́ pé ìyàwó rẹ ni yóò máa wá oúnjẹ fún ọ, òun ni yóò máa bu omi fún ọ, òun ni yóò sì mọ̀ púpọ̀ jù nínú àṣírí rẹ. Ọlọ́run ti dá wọn mọ̀ ní tímọ́tímọ́ tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé ṣàṣà ọ̀nà ni wọn kò lè gbà mú ni. Nígbà tí wọ́n bá sì ń sọ ohun tí ojú bàbá mi rí nípa ìyàwó rẹ̀ yìí, ẹ̀rí yóò bá ọ gidigidi. Ó ṣe ní ọjọ́ kan ni. Bàbá mi múra, ó lọ sí ìgbẹ́ ọdẹ. Nígbà tí ó sì pẹ́ púpọ̀ tí ó ti ń ṣe ọdẹ, ó rẹ̀ ẹ́, ó jókòó lé orí òkú igi kan, ó sinmi. Kò pẹ́ púpọ̀ tí ó jókòó yìí náà ni ó wo iwájú, tí ó rí tí ilẹ̀ bẹ̀rẹ̀ sí í là, tí èéfín sì bẹ̀rẹ̀ sí í rú jáde. Láìpẹ́, èéfín yìí bo agbègbè ibi tí bàbá mi wà tó bẹ́ẹ̀ tí kò fi ríran mọ́. Gbogbo iwájú ṣókùnkùn dúdú ibi tí ó sì ti ń wá ọ̀nà àti sálọ ni ó tún rí i tí èéfín yìí bẹ̀rẹ̀ sí í sí ojú kan kí ó sì tó ṣe ojú pẹ́ èéfín yìí ti pa ara pọ̀ tán ó di ọkùnrin géńdé kan tí ó mú àti idà lọ́wọ́ ó ń bọ̀ ní ọ̀dọ̀ bàbá mi bí bàbá mi sì ti ki eré mọ́lẹ̀ tí ó ń sá lọ ọkùnrin yìí pé kí ó dúró ó sì bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ wípé ìwọ kò mọ̀ pé èmi kì í ṣe ará ayé nìdan Òní ni mo ti ìsàlẹ̀ ọ̀run dé, torí tìrẹ ni mo ti ilẹ̀ ṣe wá pẹ̀lú. Mo wá láti pa ọ́ ni. Ibikíbi tí ó wù tí o sì lè sá dé lónìí, àfi bí mo pa ọ́ dandan. Nígbà tí ó sọ báyìí tán, bàbá mi ṣùgbọ́n síbẹ̀ ó ṣe ọkàn ọkùnrin ó sì wí pé, "Lóòótọ́, mo ti rí ọ yìí, mo mọ̀ pé ará ọ̀run ni ìwọ ń ṣe." idà tí ó sì wà lọ́wọ́ rẹ pẹ̀lú. Idà àti ta ìjàǹbá fún mi ni, ṣùgbọ́n síbẹ̀ èmi bẹ̀ ọ́, mo sì fi Ọlọ́run alààyè fi ọ́ bú. Má sàì sọ ohun tí mo ṣe fún mi. Ọkùnrin náà sì dá lóhùn báyìí pé, ìwọ kò mọ̀ pé ìwọ ti ṣẹ Ẹlẹ́dàá rẹ, àti pé ìwọ ti ba iṣẹ́ ọwọ́ rẹ̀ jẹ́. Tó bẹ́ẹ̀ tí ìwọ fi rán ènìyàn mọ́kànlá sí ọ̀run ní àkókò tí Ọlọ́run kò dá fún wọn. Ọ̀rọ̀ tí ó sọ yìí ya bàbá mi lẹ́nu púpọ̀ nítorí bí ó tilẹ̀ jẹ́ pé ó ní oògùn púpọ̀ síbẹ̀ kìí ṣe ẹnikẹ́ni ní ibi. Ó sì wí fún ọkùnrin náà báyìí pé, “Bí o bá ń ṣe èyí tí ìwọ ń sọ yìí ni, òótọ́ ni ẹni tí ìwọ ń wá, kìí ṣe èmi. Láti ọjọ́ tí mo ti dé inú ayé yìí, n kò ṣe ẹnikẹ́ni ní ibi. Ẹni ẹlẹ́ni kò rìn kí n sọ pé inú ń bí mi rí. Olówó kò ní owó rẹ̀, kí n máa ṣe ìlara bí olóúnjẹ ń jẹun àfi bí mo lọ ní tèmi n kò sa ẹni n kò sa ní n kò sa ènìyàn lọ́gbẹ́ rí n kò sì yìnbọn lu ọmọ ọlọ́mọ ẹ̀ á ti rí ìwọ òfin pa mí báyìí lérí ohun tí èmi kò ṣe bí bàbá mi ti sọ báyìí tán òun náà tún fèsì ó ní lóòótọ́ Ìwọ kì í fi ọwọ́ ara rẹ pa ẹnikẹ́ni, ṣùgbọ́n ìwọ a máa, ìwọ a máa kó ìyá rẹ jẹ ọmọ ọlọ́mọ. Ìwọ fi ojú sílẹ̀, o lọ fẹ́ ògbólógbòó àjẹ́ nítorí ẹwà ara lásán. Ohun rere ló ṣe bí ń ṣe. Ẹ̀jẹ̀ àwọn ìyàwó rẹ kò ha, ń ké pè ọ́. Ẹ̀ṣẹ̀ àwọn ọmọ rẹ méjẹ̀ẹ̀jọ kò ha wà lọ́rùn rẹ. Síbẹ̀síbẹ̀ ìwọ tún la ẹnu rẹ o sọ pé ìwọ kò ṣe ibi rí àfi bí mo pa ọ́ dandan lẹ́yìn eléyìí ni bàbá mi wá rántí irú ìyàwó tí òun ní ó dáhùn ó sì wí pé lóòótọ́ mo rí ẹ̀ṣẹ̀ mi náà wà yìí mo ní ìyàwó n kò ká apá rẹ̀ mò ń ṣe bí ọkọ lásán ohun tí èmi ìbá ti ṣe èmi kò ṣe ọ̀nà tí èmi ìbá ti gbà èmi kò gbà ẹni tí èmi ìbá pa ni mo tún ń pọ̀n a èrò ìsálú ọ̀run Masai dáríjì mí. Nígbà tí ọkùnrin náà gbọ́ báyìí, ó dáríjì bàbá mi kò sì pa á mọ́. Ṣùgbọ́n ó sọ fún un pé bí ó bá ti dé ilé kí ó pa ìyá mi. Ó sì da orí kọ inú igbó kan, ó bá ibẹ̀ lọ. Nígbà tí ó lọ tán, bàbá mi gbé ìbọn, ó ń bọ̀ ní ilé. Ó sì wà jẹ́ pé ní ọ̀nà ibi tí ó ń bá lọ yìí, ó ní láti kan oko ilá rẹ̀ kan báyìí kí ó tó dé ilé. Nígbà tí ó sì máa fi dé ibi oko náà, ilẹ̀ ti ń ṣú òṣùpá sì ti yọ bí ó sì ti dé ibẹ̀ tí ó gbé ojú wo òkè tí ó sì wo ìpẹ̀kun oko náà lódìkejì ó rí ẹnìkan ń bọ̀ ó sì yára ṣágun igi kan lọ ó fẹ́ wo ohun tí olúwa rẹ̀ yóò ṣe tààrà tí ẹni náà ń bọ̀ inú òkìtì ọ̀gàn ńlá kan báyìí ló bọ́ sí kò sì pẹ́ púpọ̀ náà tí ó bọ́ sí ibẹ̀ nígbà tí àgbọ̀nrín kan jáde láti inú òkìtì ọ̀gàn náà tí ó bọ́ sí inú oko tí ó ń ká ilá jẹ ni bàbá mi bá da ojú ìbọn kọ ó wo iná mọ́ lórí dídún tí ìbọn náà sì dùn igbe ènìyàn ní àgbọ̀nrín náà sì ké ó wípé mo gbé o inú ahéré tí ń bẹ ní ibi oko ilá yìí ni bàbá mi sùn mọ́jú ọjọ́ náà nígbà tí ilẹ̀ ọjọ́ kejì sì mọ́ ó lọ wo ibi tí ó ń ti yìnbọn lu àgbọ̀nrín náà kò sì rí nǹkan kan àfi ẹ̀jẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí tọṣẹ ẹ̀jẹ̀ náà lọ ìyàlẹ́nu ló sì jẹ́ fún un láti rí i pé ọ̀nà ilé ni ẹ̀jẹ̀ náà bá lọ ó tọ ipasẹ̀ rẹ̀ títí ó fi dé ilé koko ṣùgbọ́n nígbà tí ó dé àárín ìlú kò rí ẹ̀jẹ̀ náà mọ́ àfi ìgbà tí ó kù díẹ̀ kí ó wọ ilé wá tí ó tún rí ẹ̀jẹ̀ náà ó sì tọṣẹ rẹ̀ wọ ìyàrá ìyá mi Èmi pàápàá kò sùn mọ́jú ní ilé ní ọjọ́ náà nítorí bí bàbá mi kò bá ti sí ní ilé, èmi kì í fẹ́ sùn ní ilé. Èmi kì fẹ́ sùn ní ilé wa nítorí àwọn àlùjọ̀nnú kò ní jẹ́ kí olúwa rẹ́ sí mi lóru. Ẹ̀kọ̀ọ̀kan ni ìyá mi pàápàá máa ń sùn ní ibẹ̀. Ó sì ní láti tọrọ àṣẹ lọ́wọ́ bàbá mi náà ni. Ibi tí bàbá mi ti ń ṣí ilẹ̀kùn yàrá ìyá mi ní ọjọ́ yìí ni mo dé. Nígbà tí ó sì ṣí tán tí a wọlé, tí mo rí ìyá mi díẹ̀ ló kù kí n sá lọ láti orí títí dé èjìká rẹ̀ ti ènìyàn ni ṣùgbọ́n láti èjìká dé ẹsẹ̀ àgbọ̀nrín pátápátá gbáà ni ẹ̀jẹ̀ bò ó lára eṣinṣin sì ń kùn wọ̀nyí nígbà tí bàbá mi fi ọwọ́ kàn án báyìí ó ti kú ó sì ti bẹ̀rẹ̀ sí í rà àṣé òun ni ó di àgbọ̀nrín tí ó wá ń ká ilá lóru bẹ́ẹ̀ ni ìyá mi ṣe tí ó kú kò sì ju oṣù kan lọ lẹ́yìn rẹ̀ ni bàbá mi náà kú pẹ̀lú láti ọjọ́ náà ni mo sì ti di ọmọ aláìníyàá àti ọkùnrin aláìní bàbá báyìí ni ìtàn àwọn òbí mi parí ó kù tèmi ó kù iṣẹ́ o ọ̀rẹ́ mi